ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn orúkọ mi ni adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ti life word èyí tá a pè ní ọ̀rọ̀ ìyè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àkókò tí a ní papọ̀ èyí tí mo gbàgbọ́ pé ọlọ́run yóò tún lo ọ̀rọ̀ wọn láti lè fi bá ayé wa pàdé mo sì ń sọ̀rọ̀ nípa àkòrí ní tí mo pè ní fífi ìgboyà fún ìgbàgbọ́ wa fífi ìgboyà fún ìgbàgbọ́ wa ẹ jẹ́ ká wo inú ọ̀rọ̀ ọlọ́run inú ìwé hébérù orí ìkọkànlá ìwé hébérù orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní ó ní ìjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ẹ̀kẹ́ aleluya kí a tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run tá a máa bára wa sọ ẹ jọ̀ọ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ẹ̀pá àtagbára jíǹde àti ìyàgbẹ́yìn ga torí ọlọ́run agbẹ́yìnga torí pé nígbàgbọ́ tàbá kékeré yìí lẹ́ máa ń gbọ́ tiwa ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ bá ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ ọlọ́run tí a ti kà yìí lórúkọ jésù ló wá ṣe wa ní iyè ṣe wa lójú ohun tẹ́ fẹ́ ká mọ̀ gan olúwa yìí tó máa lè jẹ́ kí ìgbàgbọ́ wa kó ní ìgboyà táfi lè bá yín rìn olúwa pẹ̀lú ìgbàgbọ́ èyí yóò mú ayé wa dàgbà nínú ẹ̀yìn ọlọ́run tí ó sì fi ògo fún àwọn fún orúkọ yín níwájú gbogbo ìran ènìyàn ọlọ́run lónìí ẹ fún wa adúpẹ́ torípẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín ẹ̀rí tí mò ń sọ nípa fífi ìgboyà fífi ìgbàgbọ́ fífi ìgboyà àti agbára fi kún ìgbàgbọ́ wa um àbí ká tún pè é ní fífi agbára àti ìgboyà fún ìgbàgbọ́ wa. um tí a bá sọ nípa tá a bá ń sọ nípa fífi agbára fún um ìgbàgbọ́ wa ó ní í ṣe pẹ̀lú ìgboyà tí a ní nínú àwọn ìlérí ọlọ́run èyí tó jẹ́ pé a lè mú dàgbà a lè fún ní a lè jẹ́ kó dàgbà sí i àbí kó kó lóòrìn sí i àbí kó ládùn sí i nínú ìrìn àjò wa nínú èyí tó jẹ́ pé nínú ìrìn àjò wa pẹ̀lú ọlọ́run èyí tó jẹ́ pé a lè máa tọ́jú nínú àdúrà wa nínú kíka àti ní ṣàṣàrò lórí kíka ọ̀rọ̀ ọlọ́run àti níní ìrònú lórí òdodo ọlọ́run nínú gbogbo ìgbé ayé wa ní tí Olúwa ti ṣe fún wa ta lè rántí ní àti àti máa ṣe bọ̀ wá. Ẹ jẹ́ kí a kíyèsí ohun àkọ́kọ́ èyí tí a fẹ́ sọ. Ó ní wípé tí agbára àbí ìgboyà tí ó bá dé bá ìgbàgbọ́ wa, a gbọ́dọ̀ lè jẹ́ tó yẹ pé ó ní àkókò ìrònú, tó ní àkókò níní ìrònú àbí ìròrí lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí mò ń sọ ni wípé ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ èyí tó jẹ́ pé ó ní agbára tó sì jẹ́ òun sì ní orísun fún fún ìgboyà àti ìgbaniníyànjú tí a bá wo ìwé ìwé pétérù kejì ìwé pétérù kejì tí a bá kíyèsí pétérù kejì orí kínní ẹsẹ̀ ìkẹrin bíbélì wípé ó ní ǹjẹ́ èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ ké hallelujah ohun tí mo fẹ́ sọ ní tá lè rí níbẹ̀ yẹn ni wípé ọlọ́run ti fi àwọn ìlérí iyebíye ó ti fi fún wa àwọn ìlérí yẹn ó ti fi fún wa tó jẹ́ pé tá a bá ń ṣàṣàrò lórí ẹ̀ lọ́sàn-án àti lóru tí a bá ń kíyèsí láti máa rò ó tá a bá ń ronú lórí ẹ̀ á lè jẹ́ kí lórí àwọn ìlérí ọlọ́run wọ̀nyí á lè jẹ́ kí á lè jẹ́ kí ìgboyà wa nínú ìgboyà wa á jẹ́ kó dì tó yẹ pé á tún dàgbà sókè sí àbí kó ní agbára sí á jẹ́ kí ìgbàgbọ́ wa nínú bíbélì nínú ọlọ́run á jẹ́ kó tún dàgbà kó lóòrìn sí i ohun kejì tí ó lè jẹ́ kí ìgboyà ìgbàgbọ́ wa kó tún lágbára sí i kó sì ní ìgboyà òun ni gbígba àdúrà ẹ̀rí gbígba àdúrà tó jẹ́ pé yóò máa ti ọkàn wa wá àwọn àdúrà tó jẹ́ pé láti inú wa ló ti ń jáde pẹ̀lú sí ọlọ́run èyí tó jẹ́ pé ó ń fi hàn àwọn ohun tó jẹ́ pé ẹ̀rù tó ń bà wá tó ń fi hàn àwọn ohun tó jẹ́ ìlérí ọlọ́run tó ń fi hàn ibi tí a ti ní iyèméjì tí ó ń fi hàn tó ń fi hàn sí ọlọ́run jẹ́ pé níbẹ̀ la ti ń bá ọlọ́run sọ láì bẹ̀rù ibẹ̀ la ti ń bá ọlọ́run sọ láì fòyà ibẹ̀ la ti ń bá ọlọ́run sọ láì díbọ́n ẹ̀rí bíbélì sọ nínú ìwé fílípì orí kẹrin yẹn ìwé fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje ó ní ó ní ká ó gbà wá ní ìyànjú wípé kí a má ṣe ṣe àníyàn lórí ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo ẹn níbi gbogbo ní orí ohunkóhun ó ní ká máa pẹ̀lú àdúrà àti ẹ̀bẹ̀ ó ní pẹ̀lú ìdúpẹ́ ó ní ká máa fi gbogbo àwọn ẹ̀bẹ̀ wa ká máa fi hàn sí ọlọ́run ètò ìtumọ̀ sí pé nígbà tí a bá ń gba àdúrà yóò máa fún wa ní ìrírí àlàáfíà àti ìgboyà nínú àwọn ìlérí ọlọ́run gbogbo ohun kẹta tí a lè kíyèsí ni pé ká jẹ́ni tó ń ro àròjinlẹ̀ tó ń wàwò sẹ́yìn tó sì ń ro àròjinlẹ̀ lórí ohun tó ń pè ní òdodo ọlọ́run tí wọ́n ń pè ní òdodo ọlọ́run ẹ̀rí a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó yẹ pé ó ń wá àkókò nínú ayé wa tó ń wá àkókò nínú ayé àwọn ẹlòmíràn pẹ̀lú láti máa rí òdodo ọlọ́run ẹ̀rí lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó yẹ pé ó ń ṣẹlẹ̀ lágbègbè wa tí àwọn èèyàn ń jẹ́rìí sí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé tá a lè rí nínú bíbélì tá a sì lè rí ẹ̀rí wọn ẹ̀rí bíbélì jẹ́ kó yọ pé tá bá lè máa ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí nípa àwọn àdúrà tọ́lọ́run ti gbà tẹ́lẹ̀ rí àti gbogbo àwọn ìtọ́ni tọ́lọ́run ti fi fún àwọn ènìyàn àti fún ayé wa nígbà tí ó le pọnranpọn tá à ń la ìpọ́njú kọjá àti àwọn ìtùnú gbogbo tí a ti rí gbà ní iwájú rẹ̀ á lè ràn wá lọ́wọ́ láti máa rántí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó wà ní ìwé ẹkún Jeremáyà ẹkún Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejì lé ní ogún àti ẹsẹ̀ ìkẹta lé ní ogún ó ní àánú Olúwa ni tí àwa kò parun tán nítorí ìrọ́nú àánú rẹ̀ kò ní òpin ó ní ọ̀tun ni ní òòrò òwúrọ̀ títóbi ni òtítọ́ rẹ̀ ẹ̀kẹ́ hallelujah tá a bá lè rí bí a rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ gbogbo nínú ayé wa bọ́lọ̀ ti ṣe ràn wá lọ́wọ́ nígbà kan rí bó ṣe mú wa làájá gbogbo àwọn ìṣòro bó ṣe fún wa ní ìtùnú nígbà tá a fẹ́ máa ní ìbànújẹ́ àwọn àtàwọn nǹkan wọ̀nyí lá máa jẹ́ ká máa rántí wípé nínú ìrònú wa lá máa rí pé nítòótọ́ àánú ọlọ́run nìkan ni ó ti jẹ́ ká dẹni tí àbá ti parun ṣùgbọ́n àánú ọlọ́run dì wá mú àánú ọlọ́run nìkan òun ni ò jẹ́ ká ni ò jẹ́ ká ni ò jẹ́ ká ti ṣègbé àánú yìí òun náà ni wípé ó tún wá ó tún wá òtítọ́ ọlọ́run yẹn àti àánú yìí ó ń di titun sí i lójoojúmọ́ ó ń di ọ̀tún lójoojúmọ́ ó túmọ̀ sí pé tọ́lọ́run tọ́lọ́run ṣe lánàá yẹn ọlọ́run tún lè ṣe kíni ọlọ́run tún lè ṣe lónìí ó tún lè ṣe ní ọ̀la tá lè máa kíyèsí ìrònú àròjinlẹ̀ lórí òdodo ọlọ́run á jẹ́ kí ìgbàgbọ́ wa ó tún lókì mí sí i nínú ọlọ́run àti ní gbogbo ìlérí wọn. ohun kẹrin tí mo fẹ́ ka kíyèsí òun ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ni tó ń darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run mìíràn níbi tí wọ́n ti máa ń sọ ẹ̀rí wọn níbi tí wọ́n ti ń kọ́ tá a ti lè kọ́ ara wa bí a ti ṣe ń lè dàgbà sí i nínú ìgbàgbọ́ ẹ̀rí nínú ìwé bẹ́rù ìwé bẹ́rù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnléní àti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ìwé bẹ́rù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìn lé ní ogún àti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n eléyìí rọ̀ wá ó kọ́ wa pé à ń láti máa ru ara wa sókè láti láti fẹ́ràn ọlọ́run àti láti ṣe láti àti láti fẹ́ràn ara wa àti láti ṣe iṣẹ́ rere a ò gbọ́dọ̀ a ò gbọ́dọ̀ sọ pé a ò a ò a ò tún ní pàdé pẹ̀lú àwọn ọmọ ọlọ́run mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣe eléyìí èyí tí kò sì lè mú ìgbàgbọ́ wọn dàgbà kò lè jẹ́ kí ìgbàgbọ́ wọn kó ṣe kíni kó lókimi àbí kó lóòrìn ohun karùn-ún tí a gbọ́dọ̀ lè kíyèsí tí a ó bá jẹ́ kí ìgbàgbọ́ wa kó ní èyí kí ìgbàgbọ́ wa kó ló kó lóòrìn kó dàgbà sí kó fìdí múlẹ̀ kó sì ní agbára èkó karùn-ún ta gbọ́dọ̀ kíyèsí òun ni wípé a gbọ́dọ̀ lè jẹni tó jẹ́ pé ó máa ń fi sí ìṣe ìgbàgbọ́ ó máa ń fi ìgbàgbọ́ sí ìṣe ìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé o ó máa ń fi ìgbẹ́kẹ̀lé àbí ìgbàgbọ́ ó máa ń fi sí ojú ìṣe a gbọ́dọ̀ lè jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a gbọ́dọ̀ lò ìmọ̀ọ́mọ̀ yàn láti sinmi lé Ọlọ́run láti mọ̀ọ́mọ̀ sinmi lé ọlọ́run fún ìgbẹ́kẹ̀lé wa fún ìgbà fún fún ìgboyà wa á láti mọ̀ọ́mọ̀ sinmi lé ọlọ́run nígbà tó bá le ká mọ̀ọ́mọ̀ yàn láti lè sinmi lé ọlọ́run nígbà tó bá nira láti mọ̀ọ́mọ̀ sinmi lé ọlọ́run tá bá rí ọlọ́run gẹ́gẹ́ bí bàbá wa á láti mọ̀ọ́mọ̀ sinmi lé nínú ìwé inú ìwé oníwàásù ẹ oníwàásù orí kẹta ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kẹfà ó ní pé ó ní gbẹ́kẹ̀lé olúwa pẹ̀lú gbogbo àyà rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ ó ní má sì ṣe tẹ̀ sí òye rẹ ṣùgbọ́n nínú gbogbo ọ̀nà ó ní gbẹ́kẹ̀lé sinmilé ó ní òun yóò sì máa tọ́ ọ ní ọ̀nà tààrà ẹ rí ọlọ́run nìyẹn tá a bá lè gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan gbogbo tí mo ti dárúkọ wọ̀nyí àkọ́kọ́ ni wípé ká jẹ́ni tó yẹ pé tó ń ní àṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run ìkejì ni gbígba àdúrà wa ìkẹta ni pé à ń ro àròjinlẹ̀ àti pàápàá rò sẹ́yìn àti máa ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run nínú ìṣe wọn nínú ayé wa nígbà tá a ti gbàgbọ́ àti iṣẹ́ ọlọ́run náà yá àwọn ẹlòmíràn tó jẹ́ ọmọ ọlọ́run tó yí wa ká ìkẹrin ni wípé a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó yẹ pé ó ń darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run yòókù bíi ẹgbẹ́ wa nínú ìtí a ti lè rí kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìtí ìgbàgbọ́ wa yóò sì dàgbà láti ìkarùn ni pé a láti jẹ́ ẹni tó mọ̀ọ́mọ̀ fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ tí o bá lè mú ọ̀kan wọ̀nyí lò ọlọ́run ló ń rán mi sí ọ lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá ìwọ ẹnìkan nu yín ìwọ tó ń gbọ́ mi yìí náà kan tó ń gbọ́ mi yìí ọlọ́run rán mi sí ọ ni ló ṣe yẹ kí ọ̀rọ̀ eléyìí kó jáde lónìí mo fẹ́ kó o mọ̀ pé tó bá lè sinmi ilé ọlọ́run ìgbàgbọ́ ẹ tó kéré yẹn ìgbàgbọ́ ẹ tó rí pé kò rí jámọ́ kankan kò lè ṣe ohunkóhun yẹn tó bá lè gbégbèsè lórí gbogbo tí mo rò tí mo ti sọ kalẹ̀ wọ̀nyí ìgbàgbọ́ á lè dàgbàsókè sí ayé á lè rí ògo jésù kristi nínú ayé ẹ wọ́n á sì lè wá yin bàbá rẹ tó ń bẹ ní òkè wọ́n á lè wá yin tó bàbá rẹ tó ń bẹ ní ọ̀run wọ́n á lè wá yin lógo mo gbàdúrà pé ayé mi àti ìwọ yóò fògo fún jésù ní orúkọ jésù kristi ìgbé ayé wa lójó ojoojúmọ́ yóò sì di àti àṣẹ́gun ní orúkọ jésù kristi olúwa wa ìwọ tí ò ń gbọ́ mi tó bá fẹ́ béèrè ìbéèrè àbí ò ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four plus two three four eight one zero eight one zero five seven seven five seven seven eight nine five four eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé jésù ní olúwa ó dàbọ̀.